فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أعتقد الله àtọ̀rọ̀ àfọ̀rọ̀tún fún àlọ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé àti àwọn sàábà níbi ọlọ́mọsábà ní kẹwọn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí ó dúró ní orí ẹ̀sìn yìí ọlọ́run bá bẹ̀ ọ́ dákùjọ kí àwa náà kò jẹ́ ká ní àṣepẹ́ lórí ìmọ̀ni wa kí a sì rí ìmọ̀ni náà kájú gbé pàdé ìrẹ̀ ọ̀nà ọ̀bà ní ọjọ́ tí owó ọ̀rọ̀ ọmọ kò ní sàǹfààní àyàfi ẹni tó bá pàdé ọlọ́ọ̀bà Allahu subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ a kí gbogbo àwọn olólùfẹ́ ọ̀rọ̀ náà ọba pátápátá a sì ń bí ọlọ́ọ̀bà Allahu subhanahu wa ta'ala kó dàpọ̀ kó jọ kó jẹ́ kí iṣẹ́ ìgbìyànjú wa yìí kó mọ̀ra lórí fún ẹnì kankan wa ká mọ ọmọ lọ́wọ́ kí ọ̀rọ̀ bọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábi ni wọ́n sọ ọmọ Ramadan imanan wa ihtisaba gufira lahu ma taqaddama min dhanbihi òṣèǹ tí ò ní àṣepamọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹnìkankan nínú wa tí ò ní àṣe ètò lọ́nà kan àbí kejì nínú ká ọkàn tọkàn ká fi ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń bẹ́ẹ̀ ń bẹ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò ṣe gbogbo wa pátápátá àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó wa a ti ń dára lẹ́kọ̀ọ́ òun náà ni pé níwọ̀nba ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ̀lọ́ọ̀ ṣáájú ká tó mọ mú àwọn ká tó máa mú tẹ̀léra wọn ẹ̀rí ìṣesí àwọn sálàf náà ni ìjọsìn kan tó bá wà níta ìjọsìn kan táwọn mùsùlùmí bá ń bẹ inú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà lọ́ fi máa ń bá wa sọ̀rọ̀ òun náà lọ́ fi máa ń ṣì wá létí òun náà lọ́ fi máa ń jẹ́ kó já sí wípé lásìkò yẹn a rí ìjọsìn yẹn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí báyìí ń sọ yìí náà Ọpọlọpọ ló já sí pé ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ ń sàánú wọn ní abala àgbọ́yé ẹ̀sìn ni àwọn kan ń bẹ tó yẹ pé wọ́n ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ni àwọn kan bẹ tó já sí pé ara wa ni wọn, wọn ò lákàkún bẹ́ẹ̀ ni wọn ní àmójútó ẹ̀sìn ọlọ́run bá àwọn náà wá ẹ̀sẹ̀ rí wípé ẹ̀sìn yóò àfi pé pẹ̀lú pé káwọn náà ń nítorí bẹ́ẹ̀ àní mọ́sálá iso àwọn kankan kan tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ náà ló súnmọ́ kó ti mọ̀ ọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó dákòókò jọ kó gbà níjọsìn fún wa pé ti a ti dákẹ́ lánàá ó náà láti ń ṣàlàyé fún wa pé àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn kò sí ní tá a ṣe àfi kó já sí pé àá gbà pẹ̀lú òfin àwọn òfin ń bẹ tó yàtọ̀ sí ààwẹ̀ tó já sí pé àtọ̀yí tó jẹ́ pé ààwẹ̀ tó jẹ́ pé ààwẹ̀ náà fìlà ni àwọn kan wà tó pé gbàláàyè wà níbi ààwẹ̀ náà fìlà tí ò sí gbàláàyè rẹ̀ níbi ààwẹ̀ tó bá jẹ́ ààwẹ̀ ọ̀ràn yẹn a sọ fún wa lánàá àwọn ààwẹ̀ tó jẹ́ ààwẹ̀ ọ̀ràn yẹn àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sọ nínú al pé òun ṣe lọ́ràn yẹn fún gbogbo àlùmọ̀ yìí ààwẹ̀ lẹ́ẹ̀kejì tó jẹ́ ààwẹ̀ ọ̀ràn yẹn òun náà ni ààwẹ̀ kàfàrọ̀ ààwẹ̀ téèyàn ń gbà láti fi tán ọ̀ràn eléyìí tí ẹrú dá bákan náà ẹlẹ́kẹta bẹ̀ ni ààwẹ̀ nábìrù a ṣàlàyé fún wa lánàá pé ààwẹ̀ táwọn pè ní ààwẹ̀ nábìrù òun náà ni ààwẹ̀ eléyìí tó já sí pé ọmọnìyàn fúnra rẹ̀ òun ló làbúra rẹ̀ lọ́rùn kò ń ṣe pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló là á bọ̀ ọlọ́run. ànádìrú wẹ́wà ìṣàlàyé lánàá ànábì wa sallallahu alaihi wasallam ó discourage wa níbi ànádìrú ànádìrú òun náà ní ká máa sọ pé èrè ọlọ́run tó ládàpadà fún wọn bá ànábì sallallahu alaihi wasallam ní ká bẹ́ẹ̀ nítorí pé irú òṣìṣẹ́ yẹn إنما يستخرج به من البخيل ahun lèèyàn máa ń bá lò báyẹn ọlọ́run bá yìí sì ṣe ahun báwọn bí ṣe discourage wọn pé ká má ṣe ànádúró òun ànábì jẹ́ ká mọ̀ pé tán gbogbo ẹni tó bá wá já sí pé ó bá ṣe nádúró ọ̀ràn èèyàn ni ó gbọ́dọ̀ fúfíìlì nádúró tó ṣe yẹn àdéhùn àti ẹ̀jẹ́ tó gbé ó gbọ́dọ̀ ṣe àdéhùn ó gbọ́dọ̀ ṣe pípé àdéhùn yẹn àníbi ní tẹ̀yìn bá ṣe náà dúró pé wọ́n tẹ̀ láṣọ ọ̀rọ̀ fàlíyẹ fàálẹ̀ ní tó gbé ládéhùn yẹn ní tó gbé ní májẹ̀mú yẹn àníbi ní kò ṣe tó bá jẹ́ pé ní tẹ̀yìn ṣe ni pé nọ́dúró tẹ̀yìn ṣe ẹ̀ṣẹ̀ ni ó rọrùn nígbà tí ọmọ nìyẹn bá wà nínú àìmọ̀ká àti àìlágbọ̀ọ́yé ẹ̀sìn àti bọ́lá ń bá sàlámọ́ báyìí òun ọ̀rà ti gbogbo ọtí gbogbo àwọn aládùúgbò òun tí wọ́n mú tí ó ti ṣàdéhùn tán ọlọ́run ṣàlámọ̀ rẹ̀ bó ti wù ló wá rẹ̀ nìmọ̀ sọ fún un pé irú tó sọ yẹn kò mọ̀ dáa ẹsẹ̀ mọ́ ní wọ́n wá nígbà tó ń ti wá ṣe àdéhùn tó ń ti gbé mọ́jẹ̀mú yẹn kọ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé irú ẹni yẹn kọ́ kò ní dá ẹ̀ṣẹ̀ yẹn kò ní kọ̀ntínú pẹ̀lú ẹ̀ṣẹ̀ yẹn nítorí bẹ́ẹ̀ ànábì wa sallallahu alaihi wa alihi wasallam ó ṣàlàyé fún wa tó bá yẹ pé sẹ́ẹ̀lì yẹn bá gbé ní májẹ̀mú pé òun ó da àmọ́bí ní kí èèyàn mọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn wá tẹ̀lá èèyàn fẹ́ tẹ̀lá sí ọlọ́run ni òun gbà àwọn ẹjọ́ mélòó kan tó bá fi lè gbádùn ọ̀ràn yẹn ni pé ó gbọ́dọ̀ gbà àwẹ̀ yẹn àwẹ̀ nábìrù àwẹ̀ kàfàrà àti àwẹ̀ Ramadan àwọn ọ̀nà mẹ́ta tá àwẹ̀ máa ń gbà jẹ́ ọ̀ràn yẹn fún mùsùlùmí ó náà lélẹ́yìí tàbá tí wọ́n sọ̀rọ̀ nípa àwẹ̀ tó bá jẹ́ ọ̀ràn èèyàn àwọn kankan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tó já sí pé ọmọnìyàn gbọ́dọ̀ lákìyèsí nínú ẹ̀ òun náà ni àníyàn àníyàn gbọ́dọ̀ clear níbi àwẹ̀ nítorí pé sọ́ọ̀mù Ramadan ibadatun àwẹ̀ Ramadan ìjọsìn kan ni fala yasihu kò àyàfi kí àníyàn ò ṣáájú àníyàn gbọ́dọ̀ dúró àti ṣàlàyé léyìí fún wọn lánàá Al-Imam Malik rahimahullahu ta'ala ó ní àtàláfòbò bí níyàtì bid'atun mímọ́ wí àníyàn lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam sọ wípé àdáadáalẹ̀ ni tọmọnìyàn gbọ́dọ̀ jìnnà sí àìwí àníyàn lẹ́nu gbogbo ń tọkọ wa ní kékeré wípé tá a bá fẹ́ gbàwẹ̀ nàwáìtù sọmọ Ramadan gbogbo eléyìí nǹkan òun ló já sí pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sì wá látọ̀dọ̀ àlẹ́ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àníyàn wa ó ti dúró lárìgbà tó bá ti róṣù àti gbà pé àwọn Ramadan ó ti bẹ̀rẹ̀ nìyẹn. ọlọ́run bá Allah subhanahu wa ó ṣe ọ̀ranyàn ó ṣe àníyàn lọ́ràn èèyàn níbi gbogbo àlámọ̀rí pátápátá gbogbo àlámọ̀rí pátápátá lànàbí ṣe ní ọ̀ràn èèyàn pé a gbọ́dọ̀ ṣe àníyàn níbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní innamal a'mal binniyat gbogbo ń tá a bá máa ń pè níṣẹ́ olóore téèyàn ó mọ retí pé òun ó gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àníyàn ńkọ́ ó gbọ́dọ̀ dúró ń bẹ́ẹ̀ àníyàn gbọ́dọ̀ dá ní pé torí tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àwọn náà àsìkò wa ni àníyàn níbi àwẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi nínú hadithi Hafsa radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam pé man lam yujma'u siyama qabla al-fajri fala siyama lahu tá a bá sọ nípa àníyàn kó tó di pé àlùfáàjà rí là lápẹẹrẹ kásọpọ̀ ọmọnìyàn ò bá ní information tí wọ́n ti rí oṣù látàlẹ́ àná ká ní pé òní ni ọjọ́ àkọ́kọ́ Ramadan lápẹ̀rẹ̀ ọmọnìyàn wàá mọ̀ pé wọ́n ti róṣù tó fi wá di pé àlùfáàjà rí wá là láàárọ̀ yìí àwọn onímọ̀ sọ pé àdéhùn tánàbí ń sọ yìí man lam yujma as-siyama qabla al-fajr fala ẹnikẹ́ni tí ò bá ti gbé àníyàn ṣáájú kálífàjàre ò tó là ànábì muhammadu sallallahu alayhi wa sallam ànábì níwẹ̀ ènìyàn kọ́ kò láwẹ̀. àkàlàṣe ìpìtàlàfà lọ́la ilmi fil mas'ala àrí àwọn onímọ̀ tó sọ pé yóò mọ̀ gba àwẹ̀ rẹ̀ lọ nítorí wípé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ láyé ànábì muhammadu sallallahu alayhi wa sallam nígbà tó já sí wípé torí pé àìmọ̀ ní tiẹ̀ nígbà tó jẹ́ sí pé ààwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn nígbà yẹn kò tayọ ààwẹ̀ Àṣúrà wọ́n nígbà tílẹ̀ wá mọ́ ànábì wa sallallahu alaihi wasallam wá dojúkọ àwọn mùsùlùmí ànábì ní mọ̀nì àkàlà ẹni tó bá yẹ kó bá ti jẹun àárọ̀ wa akala faliyasum ẹni tó báyìí kó bá ti jẹun ànábì ní gbogbo tó kù tí ọjọ́ òní ò fi parí ànábì ní kó gba ìyókù láàwẹ̀ ẹni tó bá wá já sí wípé lamiyakun akal tí ò bá tí ìjà kó bá ti jẹun faliyasum kó mọ gbàwẹ̀ àwọn onímọ̀ sọ wípé ìgbà tó jẹ́ pé wọn ò mọ̀ òun náà ló fi já sí pé ànábì wa sallallahu alaihi wasallam oníkàmọ́ gbàwẹ̀ lọ àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé pẹ̀lú hadith ilé torí pé njọ́ yẹn ààwẹ̀ aṣọ́ra náà lọ́hùn ọ̀ràn yẹn ni gbígbà rẹ̀ ọ̀ràn yẹn ni lánàbí bá bó ṣe lò pọ̀ pẹ̀lú àbánàbí ṣe ṣe pẹ̀lú ààwẹ̀ aṣọ́ra tó jẹ́ ọ̀ràn yẹn yẹn àwọn onímọ̀ sọ pé bẹ́ẹ̀ náà la ṣe wá lò pọ̀ pẹ̀lú ààwẹ̀ rọ̀mọ̀bọ́n tó jẹ́ ọ̀ràn yẹn tí wọ́n fi já sí pé ọmọnìyàn ò bá nímọ̀ wípé àwẹ̀ ti bẹ̀rẹ̀ apá kan náà àwọn onímọ̀ sọ pé bí yóò ṣe lò nìyẹn yóò gbàwẹ̀ lọ ṣùgbọ́n tó yẹ pé ó mọ̀ kò wá gbà níyàn títí tálífàjà rí fi là wọ́n ní pé yóò tún àwẹ̀ ìjọ náà yóò tún gbà sọ àníyàn nínú Ramadan ó pàtàkì bí àwọn wa kò ṣe ní ọ̀rọ̀ nígbà tá a kéré jù báyìí lọ àwa máa ń rò pé ká má jẹ sàárè yóò ṣàfihàn bá a fi lágbára tó níbi àwẹ̀ wa àfi bẹ́ẹ̀ kọ́ yóò jẹ́ kí ládàá wa pọ̀ bóyá a tún lè ráwọn èèyàn tí wọ́n mọ̀ rú báyìí nínú àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà eléyìí kò ṣe déédéé Muhammad sallallahu alaihi wa sallam inú kọ́rídà tí mo sì fẹ́ ká máa lọ bọ̀ níbẹ̀ òun náà ni wípé ànábìwá sallallahu alaihi wa sallam ànábì jẹ́ ká mọ̀ wípé mímọ́ ṣe kò ń jẹ bóun bá ti ṣiṣẹ́ ibẹ̀ lórí pọ̀ sí fún wa sallallahu alaihi wasallam òun ni ẹ gbóhùn ẹ nùgbónú ànábì sallam ànábì ní fa inna khairal adiyi adiyi muhammad sallallahu alaihi wasallam gbogbo ìlànà pátá èyí tó wọn ànábì bá rìn bẹ́ẹ̀ òun ló lóore jù níbi hadith yìí àtàwọn ẹgbẹ́ orí ẹ̀mí wo làwọn àfẹ́sìn náà fi kàn áàdà kọ́ ìdà wọ́n mú kọ́ ìdà jáde kọ́ ìdà tí wọ́n mú jáde náà ní pé ìsọ́ọ̀bà tó súnná tí khayrun min kasratil amali kéèyàn ó ṣe kòǹgẹ́ súnná ó lóore jù kí iṣẹ́ ó pọ̀ lọ iṣẹ́ ó pọ̀ yóò dẹ̀ múnira lọ́wọ́ téèyàn bá lè má jẹ sàárì níbi ààwẹ̀ yóò múnira lọ́wọ́ ọmọnìyàn lè mọ ọmọnìyàn lè mọ rò pé bára bá ṣe ní òun tó lọ́lọ́wọ́ bá ó sì san ẹ̀san àwẹ̀ ẹ̀hún tí ó pọ̀ tó ṣùgbọ́n ilé nǹkan kò ṣe déédéé súnà tí alẹ́ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam inú táwọn ẹbí gbé wa ló ń gbẹ alẹ́bí ní tasaharu fa inna fi sahuri baraka alẹ́bí sallallahu alayhi wa sallam alẹ́bí ní ẹ máa kò sí ní tá fẹ́ wá débẹ̀ kásọ fẹ́ nira wọn lára yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ntọ́nà ń fẹ́ fún wa ìdẹ̀kùn ni ọlọ́run bò fẹ́ nira fún wa anabi ni ẹjẹ sàárì nínú hadith Anas bin Malik torí pé níbi jíjẹ sàárì yẹn alibarika ń bẹ ń bẹ inú tí mo sì gbọ́dọ̀ mọ̀ ni wípé jíjẹ sàárì kìí sakọ kìí sisi pa ǹdọ́gbọ́n sáwẹ̀ bọ́lá wọn bá sì gbé kalẹ̀ fún wa nìyẹn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Amr bin As ànábì ní fásitì ma bayna siyamina wa siyami ahlil kitabi aklatu sahur òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam pé ntọ́lọ́ fi fi ìyàtọ̀ sáàrin àwẹ̀ àwa mùsùlùmí àti ti àwọn tí ò kì í ṣe mùsùlùmí nínú àwọn alìkìtà ẹ̀ ń lásìkò nífẹ̀ẹ́ ó jẹ́ pọ̀ ó jẹ́ pọ̀ lábala wípé àwọn tí ò kì í ṣe mùsùlùmí àwọn náà ń gbààwẹ̀ lọ́wọ́ ń sìn nínú hadith amúrúbúrú ansa anábì ní ìyàtọ̀ ń bẹ láàrin àwẹ̀ wa àtàwẹ̀ wọn níta anábì fi ṣe ìyàtọ̀ láàrin àwẹ̀ wa àtàwẹ̀ wọn òun náà ní akilatu sahur jíjẹ sáré nínú sunna anábì wa sallallahu alaihi wasallam òun náà ní pé tá jẹ sáré wa ká lọ sáàrì lára ká lọ sáàrì lára lásìkò tá à ń sọ̀rọ̀ yìí tọmọnìyàn bá sì ń bẹ lórí pé ó ń jẹ sáré lọ́wọ́ kò ṣàṣejù bẹ́ẹ̀ ni kò ṣàṣe ètò déédéé súnà ní sàárì lákejì lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ànábì wa sallallahu ọjọ́ wa ló ń gbẹ mímọ́ jẹ sàárì nígbà tó bá jásí pé nítòótọ́ pé àlùfájàrí ó ń lọ ọ̀la ànábì muhammad sallallahu alaihi wa nínú hadith yẹn zayd bin thabit wọ́n lànà bí sọ ó ní tasaharna ma annabi sallallahu alaihi wasallam a wà papọ̀ pẹ̀lú ànábì ní òru ramadan kan rìnsó mọ̀kọ́mọ̀ ilà sọ̀lá ànábì bá gbẹ̀rún náà ró wọ́n sọ nípa irun tàrọ́wé lànàbì abẹ́rẹ́ sí ń kírun fún wa kúlùtù anas ló ń gbọ́rọ̀ lẹ́nu zayd bin thabit ó wá ń béèrè lọ́wọ́ zayd bin thabit wípé mọ́ kàmbẹ́yìnà àdáni wà sàhùr láàrin ìgbà tẹ́ ẹ jẹ sàárì àti ìgbà tí wọ́n pèrún yóò tó bí òdiwọ̀n mélòó kí ló diwọ̀n tẹlifíṣàn òdiwọ̀n rẹ̀ ó ní ọdún kọmsí na àyà ní tó ń bẹ láàrin jíjẹ sàárì tán àti pípe ìrun àlùfájàre kò tayọ téyìn ó fi ka bí àyà tó jẹ́ bí àádọ́ta àyà àádọ́ta àyà téèyàn bá fẹ́ ka gbogbo ẹ̀ gbọ́dọ̀ kọjá bí ìṣẹ́jú mẹ́wàá téèyàn fẹ́ ka àádọ́ta àyà lẹ́ni tó máa Kùránì kí dáadáa láàrin bí ìṣẹ́jú mẹ́wàá èèyàn kà á dàtà àyà wọ́n fi ṣàlàyé bí àsìkò tí wọ́n yọ wọ́n nínú sáré bí ò ṣe jìnnà rárá sí àsìkò tí wọ́n pe àgánu alifájẹ́ eléyìí níta máa mú bẹ́ẹ̀ náà ni wípé anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam àtàwọn sọ̀hábà wọn kì í tètè jẹ sàárì tí wọn wọn jẹ sàárì àfẹ̀mọ́jú aago mẹ́ta aago mẹ́ta àbọ̀ àwọn sálàfù wọn kì í jẹ sàárì báyìí tàbátì lọ wọ nínú hadithi anabi muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ìdá azana ibnu ummi maktum fakulu washrabu abdullahi ibnu ummi maktum nínú àwọn tí wọ́n ń pè mọ́ fún anabi muhammadu sallallahu alayhi wa sallam wàhálà rajulun àmà ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí afọ́jú ni òun ní ó kọ́kọ́ pèrun ànábì wọn ṣàlàyé pé tí abdullahi ibn omi maktum tó bá di pé abdullahi ibn maktum ló bá pèrun ìrun àkọ́kọ́ ànábì ní fakulu washrabu ẹ máa jẹun kẹsì mọ́ mú mi lọ wa idha azana bilal tó bá kékeré bilal bá ti wá gbọ́ ìrun bilal ìrun bilal òun náà ni ìrun ẹlẹ́ẹ̀kejì yìí ànábì ní falata kulu wala tashrabu tó bá di pé Bilal bá pẹ̀rùn ẹ síra ró níbi jíjẹ ẹ síra ró níbi mímu ní oúnjẹ jẹ kí àwẹ̀ wọn lálàáfíà òun náà ni pé ká gbà á pẹ̀lú òfin nínú ẹ̀kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní hadithi Abi Hurairah ká sọ pé ẹni tí ń pèrún wá pèrún ànábì wa sallallahu alaihi wasallam ó ní idha sami'a ahadukumu nidaa tẹ́kọ̀ọ́ kan yín bá gbọ́ tẹ́ tí ń pèrún pèrún wàlẹ̀ inahu ala yadihi abọ́ oúnjẹ rẹ̀ ti fi ń jẹun kì í gbé kalẹ̀ oúnjẹ lọ́wọ́ ẹ̀ ànábì ní fala yada'u kó má gbé kalẹ̀ hatta yaqdiya hajatahu minhu kó mẹ́sọ̀ pé ó parí ti ń gbọ́ nínú abọ́ yẹn kí sì ni bùkátà rẹ̀ ti ń gbọ́ òun náà ni pé oúnjẹ rẹ̀ tó ń jẹ yẹn ànábì sallallahu alaihi wasallam ó ní pé kó kó jẹ oúnjẹ rẹ̀ tán eléyìí fẹ́ni tó ti ń jẹun lọ tí wọ́n wá wá pé ìrún ká oúnjẹ ànábì sallallahu pé kó jẹ oúnjẹ rẹ̀ tán sallallahu alaihi wasallam pé èèyàn bá farabalẹ̀ gbọ́ ẹ̀sìn àtàlàyé ẹ̀ ẹ mọ̀ pé òtítọ́ ni pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò fẹ́ nira fún wa ìrọ̀rùn ọlọ́run bá fẹ́ fún wa àbí ọlọ́run bá aláṣọ rẹ̀ kó mọ́ sàfi ẹ̀sìn yìí náà kó mọ́ sàfi ọ̀rọ̀ wa lọ́rùn nínú nǹkan tó jẹ́ súnà pẹ̀lú tó ń gbàwẹ̀ ta'jil al-iftar ànábì wa sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé àáyára sínú ni tàbá lọ́ra jẹ sàárì káyára sínú lẹ́sìn ànábì sallallahu alaihi wasallam nínú hadith Sa'd ibn Sa'id ànábì ni la yazalu an-nasu bi khairin orí orí ni àwọn èèyàn mọ̀ wà àwọn èèyàn mọ̀ wà dáadáa nínú àlùmọ̀ yìí mọ̀ ájàlù lè fi tẹ́ lókù ìgbà tó yẹ pé tó bá fẹ́ sínú wọn tara ṣàṣà wọn fi máa ń sínú bẹ́ẹ̀ ni hari nínú hadith alẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam láti abdullahi ibn abi awfa tó sọ pé kúnnà mọ́ ànàbí sallallahu alayhi wa alayhi wa àwọn ń pàpàpọ̀ pẹ̀lú alẹ́ muhammad sallallahu alayhi wa nínú àjò kan ànábì sì ń gbààwẹ̀ ó ní ọ̀làmà rọ́bà ti ṣàmùsù bóòrùn wọ̀ báyìí bóòrùn ṣe wọ̀ kété kọ́ lẹ́lẹ́bà di èmi ànábì wá sọ fún pé ìyá fúlàn kún fàjìdà halálà ànábì wá pe ọkùnrin kan nù wọn ó yá bá wa wá nǹkan jíjẹ bóòrùn ṣe wọ̀ kété wọn ni fàkọ́lá yá Rasulullah lẹ́wọ̀ àmùsẹ́yì ah, ṣé ah, ẹni tó sí ni ànábì ní insil fàjìdà àní bá ní wá nǹkan tájẹ ọlọ́kùnrin bá sọ kalẹ̀ ló bá wá nǹkan kan tẹ́ pé ànábì tẹ̀lé ọkọ mu ó bá wá bíyà bíi wàràwà ó ní ànábì wa sallallahu alaihi wasallam ó ní ànábì bá mu wàrà nígbà yẹn ànábì wa sọ pé idha ra'aytumul layla qad aqbala min hahuna bẹ́ẹ̀ bá ti rí tiẹ́ pé oorun ó bá wọ̀ báyìí ànábì ní fakọ̀dé aftọ́rọ́ ọ̀sọ̀ ẹni tí ń gbà àwẹ̀ àwẹ̀ ti tán bá wọn lásìkò yẹn àwẹ̀ ti parí lásìkò yẹn ó wá jẹun o ó wá jẹun o àwẹ̀ tíjọ́ yẹn ti parí tó fi hàn wípé tí èèyàn bá lọ́ra síbi bí ìgbà tí ó kàn ìyà jẹra rẹ̀ ni nígbà tó kàn lera rẹ̀ lára lásán ni kò sí nǹkan kan tó fẹ́ gbà níbi pé aago mẹ́wàá níbi tó jẹ fa iná tó jẹ ìtọ́rùn yìí lánàá sí nǹkan tá a fi gbà mí ká má gbàgbé kọ́ídà ìsọ́ọ̀bà tó sùn àti ọ̀yọ̀rún mi kẹfẹ́ ọ̀tẹ̀lẹ̀ amẹ́lì kí èèyàn ó ṣiṣẹ́ kó ṣe déédéé súnà lọ́gbọ̀n Muhammad sallam olóore ju kí ṣe ó kàn pọ̀ lọ pípọ̀ ọ̀sẹ́ kò ní kí ládàá pọ̀ òun náà fà tó jẹ́ pé ẹlòmíì ó ṣiṣẹ́ tí ó pọ̀ ẹ̀san rẹ̀ ó sì mọ̀ gbẹ̀ngàn nítorí pé bí iṣẹ́ rẹ̀ ṣe pọ̀ tó yẹn kò ṣe déédéé súnà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ bákan náà onídìí bá fẹ́ sínú onígbólóhùn eléyìí tó jẹ́ pé ó fẹsẹ̀ rìn látọ̀dọ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith Abdullah ibn Umar onídìí àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìgbà àpótọ́rọ̀ tánàbí bá fẹ́ ṣìnà ànábì sọ pé dá àbàdàmà o wàbùtàlìlàtìlà rúk wàsábàtàlà àjẹrú insha Allah tánàbí bá fẹ́ ṣìnà ànábì sọ pé dá àbàdàmà o àdúrà ilé ànábì ó wí pé tọ́ òǹgbẹ ọlọ́mọba lè fòkun sí báyìí wàbùtàlìlàtìlà rúk gbogbo sára ó wá tutù wàsábàtàlà àjẹrú insha Allah tọ́ èyí tá a ṣe yìí ara kan pé ẹ̀sán rẹ̀ á bá níwájú ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọba lónà ńlá nàbí ìmọ̀ sàn sallallahu alaihi wasallam nígbà tá nàbí bá fẹ́ sínú tá nàbí bá fẹ́ sínú ànábì máa ń gbọ́lá fún kó jẹ́ támúrú òun ànábì ò fi sínú gẹ́gẹ́ bó ṣe fi ẹ̀sẹ̀ rí nínú hadith pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yuftu ala àròtọ̀ támúrú tútù ànábì máa ń fi sínú tá nàbí bá fẹ́ sínú nípa ànábì ọba wa rí sallallahu alaihi wasallam ànábì ọwọ́ àṣìlò pẹ̀lú omi eléyìí nínú ẹ̀kọ́ tó ẹ̀ka wa náà ká lò nìyẹn nínú ẹ̀kọ́ bákan náà eléyìí tí yóò ṣe àǹfààní fún ìlera wa òun ni mímọ́ sínú pẹ̀lú omi tútù àwọn elétò ìlera wọ́n fi ilé wọ́n ṣàlàyé eléyìí pé kò dáa fún ìlera ẹnìkọ̀ọ̀kan wa ẹ sì wo ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ń jẹ́ kó fún un kò gbèrò ìnira fún wa káwa náà ká má fi nǹkan kan ká má fi nira wa láà bákan náà lásìkò tá a bá ń sinú àsìkò gbígbàdúrà ni gbogbo ẹni tó bá ní bùkátà kan àbí kejì èèwọ̀ òun ni kéèyàn ṣe pé lásìkò yẹn kéèyàn bẹ̀ náà fún bùkátà rẹ̀ torí pé nínú àsìkò eléyìí tí a lè bá Muhammad sallallahu alaihi wa sallam tó ká wípé ọlọ́ọ̀bà aláwọ̀ sọ́kàtàlá ó máa ń gba àdúrà ó ní àsìkò yẹn ibi tí a ti mọ̀ dákẹ́ nìyẹn ṣùgbọ́n kí n tó dúró kí n tó dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò wà tó yẹ pé a máa ń gbọ́ bí àsìkò gbígbàdúrà ni ṣùgbọ́n ó kéré nílẹ̀ tó máa ń lò ó àǹfààní yẹn láàrin ìgbà tó bá pè wọ́n tán ká tó ṣe kọ́ mọ́ àsìkò gbígbàdúrà ni wa qalilun fa'iluhu èèyàn díẹ̀ ni máa ń lo opportunity yẹn àsìkò gbàtà bá fẹ́ star bá sinmi náà ó fẹsẹ̀ nílẹ̀ pé ànábì sọ pé àsìkò gbígbàdúrà ni wọn kọ lílọ fa èlò èèyàn díẹ̀ náà olùmọ ṣiṣẹ́ tán ìlà la fẹ́ di pé àmọ́ gbọ́rọ̀ a sì ní mọ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó ti bó jẹ́ pé àwa la tún ní àǹfààní tó pọ̀ ń bẹ àwa la ní ká bí ọlọ́wọ́ bá kọ́ lọ́wọ́ kó gbà lọ́wọ́ wa àbí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àwọn ètò ní kí ọlọ́wọ́ bá kó fún wa gbà kó sì jẹ́ kí ó jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ أقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته